Exercise 3, columns 1 and 2. Ó sùn lé. Ta ló sùn lé? Ó lọ sọ́jà. Ta ló lọ sọ́jà? Ó tọ̀bẹ. Ta ló tọ̀bẹ? Ó ra kẹ̀kẹ́. Ta ló ra kẹ̀kẹ́? ó lọ sọ́jà ta ló lọ sọ́jà ó sùn lé ta ló sùn lé ó ra kẹ̀kẹ́ ta ló ra kẹ̀kẹ́ ó tọ̀bẹ ta ló tọ̀bẹ. ó lọ sọ́jà ta ló lọ sọ́jà. exercise three columns two and three. ta ló sùn lé. ta ni ó sùn lé. ta ló lọ sọ́jà. ta ni ó lọ sí ọjà. ta ló tọ̀ bẹ́ẹ̀ ta ni ó ta ọ̀bẹ ta ló ra kẹ̀kẹ́ ta ni ó ra kẹ̀kẹ́ ta ló lọ sọ́jà ta ni ó lọ sí ọjà ta ló sùn lé e. ta ni ó sùn lé ta ló tọ̀bẹ.